والصلاة والسلام على رسول الله محمد بن عبد وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته الإمام القيم رحمه الله نخلصها بكل هذه نقرأ إلى النبي محمد صلى الله عليه وسلم نقرأ الزجمان من وكان قد الثوب الواحد تارة وفي الثوبين تارة وهو أكثر ولا نبي وإكات لله لكم باب وما سبا وو عشر ويوكا تكوي ẹyọkan náà lọ wà lára wọn ìgbà míì aṣọ tí wọn wọ sí máa pé méjì sọlọ wà tọrọ fi ọjọ́ lọ wà lẹ́yìn ṣùgbọ́n pé ìwọ ẹ̀wù méjì kírun tó lọ́pọ̀ jù nínú sí ànábì Muhammad sallallahu alaihi wasallam. ọ̀kan nínú àwọn tàbí béèrè fún ìrìn ànábì ìjà wálé máa fẹ̀wù kan kírun rí ànábì sallallahu alaihi wasallam wọn lẹ́nu. wọ́n ní ẹni tó pọ̀ jù nínú yín tí wọ́n níjọ àsọ̀kan lọ láyé tá a lè máa fẹ̀wù kan kírun ó jẹ́ ìbéèrè ìyàlẹ́nu ètò pọ̀jù nù yóò níbi àtọ̀kan lọ láyé ká ní ìtumọ̀ pé àfi ká wá tọ̀ kejì ìwà wo ló ní ibà yìí ọ̀pọ̀lọpọ̀ nínú wa wọn ò lè ka iye aṣọ táwọn ní kọ́lẹ̀ lómi tọ́wọ̀ ní iye lásán aṣọ kẹta níbẹ̀ lọ́rùn òṣùwọ̀n kan láàrọ̀ ó wọ̀ mí lọ́sàn láti oṣù tó kéde ẹ̀sù lọ owó ìsìnkè lọ́rùn rẹ̀. bá a tún wá di pé ó sùn ó tún láti oorun lọ́tọ̀ tó fàánù mọ́ ìdẹ̀ra òun eléyìí ìwọ́n ló ti ṣe jẹ́ ìdẹ̀ra àdáwò ni o. orúkọ lọ́wọ́ bá ní sọ́mà sàlùn náà ọmọ èlé ń rìn àìní. lẹ́yìn náà ọlọ́run ó bí wá lé lọ́jọ́ gbẹ̀ndà òkè àmì. nípa àdẹ̀rà tó ṣe kọ́ wa. ìdí ni tó fi jẹ́ pé gbogbo kòtò wùsọ̀ ara rẹ̀ nípò kódó àbí ipò kọ̀ọ̀kan àdánwò àdánwò àdánwò kódùn onígbà abẹ́ mà kó dùpẹ́ kó ní dùpẹ́ àdánwò kọ̀ọ̀kan onáníkọ̀ abẹ́ mà kó tẹ̀sùrù farada faradà kó ní torí ẹ̀ mẹ́tì jẹ́ àgbàgbé láti máa dúpọ̀ tọ́lọ́run. lẹ́sẹ̀ àwọn sàábì ni wọ́n ga nínú ìjọ yìí. etí ó sì ṣe wọ́n ní àìní tó pọ̀tọ́ka tí báwa dà tó wọn bàbá tí ẹ̀ dà tó wọn lọ kẹ́là bá ti wọ́ ọlọ́run bá ní máa kárí ẹnì kí èsì sọ fún pé ó lè fura sí báyìí àwọn tó yẹ kí wọn máa gbádùn àwọn wa ni wọn ṣe irúfẹ́ mi báwọn àwa tó ṣe é pé tán ẹ wá wo irúfẹ́ mi tọ̀pọ̀lọpọ̀ wá sí ilé ìjẹun ti ṣe jẹ mẹ́rin ọlọ́run sọ̀rọ̀ bá àdìsọ náà wọ́n ṣe kọ́nọ́ọ̀tì pẹ̀lú fẹ́jẹ̀rì nínú àṣùbà wọn kò sọ láti sọ̀tì. ní صلاة الفجر لأنها صلاة يحين yàhínú عند طلوع الفجر وهو من تسمية الشيء بوقت حلوله من باب تسمية الشيء بوقت حلوله تسمية الحال بالمحال من باب تسمية الحال للمحال نلقى عنوان تقول صلاة الفجر وني تقولي إيه يا الفجر وذا سمع ذكر الفجر فجراني فجر صادق وفجر كاذب بفجر الفجر من alifájàrí òdodo àti alifájàrí tó jẹ́ ti rọ àti màlábì òfin Ọlọ́run bá wa wípé ìgbà tí alifájàrí òdodo bá yọ ìgbà náà làkókò òṣòtò léyìí tọ́ka sí pé àsìkò tí wọ́n sọ wípé sọ̀dáàtì fẹ́jọ sọ̀dáàtì fẹ́jọ tí wọ́n wí yẹn èyí dágbà lérò pẹ̀lú fẹ́jọ níbẹ̀ yẹn òun náà nìyí. البذر الصالح مثل الأصل في الكلمة عند إطلاقها أن تنصرف إلى الفرد الكامل والفرد الكامل في الفجر الفجر الصادق فيكني إبتابة ببلوك إيجو جو جو جو هناني في بلوك يوصو كاسي إيجو بجو نينو تماتوني هوني تمامج tó ìtumọ̀ sí gbólóyìn ọmọ wa tọ́ka sí nígbà tá a bá pè dáàlà òun náà ní ètò pé jù nínú ìtumọ̀ méjèèjì. fájò méjì ni tòdodo àti tirọ́ ìgbà tí wọ́n á sọ pé ìrun àlùfájò ajẹ́ pé ìrun àlùfájò òdodo yàtọ̀ sí àlùfájò tirọ́ torí ẹ̀ sẹ́nìkan bá lọ kírun lásìkò tí àlùfájò tirọ́ yọ onítìyìn á sọ fún yín pé. níbi lọ́kàn kíkì yá mu lẹ́yìn ṣùgbọ́n kò sí kí sọ̀rọ̀ àdúrúbẹ́jọ. wọ́n lẹ́nu bí wọ́n ti náà làdúrà a máa àdúrà náà kóòlù kìyàmì à kéèyàn pẹ́ ní dúró nínú títẹ̀lé tọ́lọ́ wọn pè ní ìdí nu tó fi jẹ́ nínú tọ́lọ́mọ bá ti sọ pé ẹ wà wà wà wà sọ́jà pàtó kẹlẹ́mí àti rọ́bì àwọn kótó bẹ̀ yí wà gánà nínú alùpàdé tì. إن إبراهيم كان أمة قانتا لله حنيفا ولم يك من المشركين قانتا torí ẹ ẹkùnú òsì ń bẹ yẹn wọn ní ká dúró pẹ́ lórí títẹ̀lé tọlọ wọn ti bẹ. àlùkò náà eléyìí tí ó túmọ̀ sádùá ọ̀nà àlàdùá ìdá àwọn ẹsẹ̀ nídúró nínú ọ̀run. lẹ́nu bí ọ̀sọ̀rọ̀ wá àlùsọ náà wọ́n ti kó náà nítorí àti fẹ́jọ́ lẹ́yìn ìgbà tí wọ́n lórí sókè láti rò pọ̀. adéèkú tó fẹsẹ̀ rìn lẹ̀ tọ́ka sí pé kò náà tún máa ń wáyé lẹ́yìn tá a bá lórí sókè láti rò pọ̀. lẹ́yìn tá a bá sọ pé sẹ́mi àwọn ọ̀gbìn wọlẹ́kẹ̀ lẹ́mù káàdì kùnú. gẹ́gẹ́ bí àdéhùn tó tún kún régé ti ti tọ́ka sí pé ànábì sallallahu alaihi wasallam wọ́n tún ṣe kùnú síwájú kó tó di fún àrùkọ. wọ́n ṣe kùnú lẹ́yìn rùkọ wọ́n tún ṣe ní síwájú fún àtòwòrùkọ. èyí yòówù tí wọ́n bá tẹ nínú méjèèjì kó fẹ́ jọ tàkó sọ́nà. a rí i pé lọ́dọ̀ àwọn àyínmẹ̀kẹ́ Malik rahimahullah àwọn kònóòtù lọ́dọ̀ sí wọn kátó lè bá àrùkù láti ráhùn bí ahmed ibn rahimahullah kònóòtù lọ́dọ̀ sí wọn lẹ́yìn òkú rẹ̀. gbogbo méjèèjì rẹ̀ rí sí mu wa. èyí tó déédéé pẹ̀lú kéèyàn tẹ̀lé súnà ní ká sí kátó òkú nígbà kan ṣe lẹ́yìn láti tún ṣe lẹ́yìn òkú onígbà mi eléyìí ọ̀nbẹ nínú pé à ń tẹ̀lé súnà ànábì Muhammad sallallahu alaihi wa sallam ẹ wá kíyèsí o wọn lẹ́nu àbí sallallahu alaihi wa sallam wọ́n ti kò nóòtù yìí ṣàhárán oṣù kan gbáko oṣù kan gbáko láti mọ̀ oṣù kan lásán kọ́là ànábì ṣe lẹ́yìn tí wọ́n ti jẹ́ òjíṣẹ́ ọlọ́ oṣù kan ni wọ́n fi ṣe kò nóòtù ó tún wá nínú ẹgbàá wa mi ibi wọn tún kó oṣù kan mí wọn tún fi ṣe oṣù kan kún oṣù kan ó di oṣù mélòó ó di oṣù méjì oṣù méjì péré tí wọn á rìn gbèsè ayé láti fi sọgbọn àdìsẹlẹ ń lò lẹ́yìn ìtajà ànábì àwọn kan ń lo ọdún mẹ́tàlélógún lẹ́yìn ìtajà ànábì láyé tó eléyìí túmọ̀ sí wípé olóòtú oṣù méjì yẹn ó túmọ̀ sí pé wọ́n ti wọ́n pàtì wọ́n ti wọ́n pàtì wọ́n ní wọ́n ti fóṣù kan. lẹ́yìn rẹ̀ wọ́n mú àtàrà sọ̀rọ̀ kúnọ́ọ̀tù lẹ́yìn rẹ̀ ni wọ́n gbogbo ìkíníkejì tó ń ṣe ó ní àwọn àsìbáàbù ọ̀kan wọ́n ti ń torí kí wọ́n fi máa ṣépè fún àwọn ará Mẹ́kà tó ṣe é wọ́n ń àwọn olùgbàgbọ́ òdodo lọ́wọ́ àwọn tó ti gba Islam fún àti fún àti hijra wá sí Mẹ́dínà. sànàbí wọn ń làánà wọn kí n korúkọ wọn àti ti bàbá wọn á fi làánà aránṣẹ́ sùn. bákan náà nígbà kan àwọn kan wá tọrọ báwọn ń fẹ́ àwọn olùmọ̀ ké nínú àwọn sàbí wọn lọ máa kọ́ àwọn ká wọ́n kó wọn wọ́n kó wọn fún wọn wọ́n lọ bí nǹkan dáadáa ìgbà tí wọ́n tó pé díẹ̀ wọ́n pa gbogbo àwọn sàbí wọn sọ ànábì sallallahu alaihi wasallam wọn abẹ́rẹ́ sí ní sẹ́kù náà wọn ti pè fún wa wọn ti pè fún wa. nínú rìwáyà kan wọn ànábì sallallahu alaihi wasallam ń sẹ́kù fún àwọn ará wọn dí àwọn èèyàn lọ́nà láti ṣe hijira wọn ń dákọ̀ wọn àti ti bàbá wọn dákọ̀ wọn àti ti bàbá wọn nínú ìpè tí wọn fún wọn kọ́nà gbogbo aṣọ àyà pé lẹ́yìn tẹ́lẹ̀ tẹ̀mínà àmì ṣẹ́yìn kò sí nǹkan kan lọ́wọ́ rẹ̀ kò sí nǹkan kan lọ́wọ́ rẹ̀ nínú ọ̀rọ̀ wọn à ń tẹ́pẹ́ fún yàn ọ̀wọ́ náà ní wọn náà kò sí lọ́wọ́ rẹ̀ ọwọ́ lọ́lọ́ wa torí ẹ̀ báyìí lànà ìṣòro bá àṣẹ́nà àti papọ̀ náà ìdí sì ni pé àwọn ẹni tí ń tẹ́pẹ́ fún ti ń dàpọ̀ wọn ti ń dàpọ̀ sí bàbá wọn tí ọba jẹ́ gbogbo wọn majority wọn padà gba islam wọn padà gba islam lẹ́yìn bẹ́ẹ̀ náà àwọn ẹ̀rí ń tọ́ka sí pé a kì í ṣépè fẹ́yìn àgbà pàtó lágbàdo ọmọ lágbàdo kò ní dáa fún láì sí rárá torí kẹ́ ẹ̀ máa báwo ni àtúbọ̀tán rẹ̀ ọ̀jẹ̀ wọ́n nínú súnà táwọn èèyàn ti pàṣẹ ó náà kí tẹ́ bá rí tàrí kẹfẹ́ tó kú kẹfẹ́ yìí kẹbi dá lójú pé ọmọ anáni ọmọ anáni sàárì rẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nu súnà sẹ́yìn lò lónìí tó ti yẹ ká máa lò káfi yí ọmọ aná tó ti kú pé ọmọ anáni. lákìn tó ń máa ronú tó lè ṣẹlẹ̀ sálàáfíà rẹ̀ tó o bá sọ ọrú rẹ̀ táwọn èèyàn rẹ̀ bá rọ ọmú tó ọmọ ti tó ti yẹ kọ́ ọmọ sọ àmọ́ súnà ni. alẹ́ bí sọ̀rọ̀ wá wọ́n ti kunu fún ti tàbá ṣùgbọ́n wọ́n ní wọlé yẹn kò mẹ́ hajj yìí alùpùpù tó fi àdá ìmà. ṣùgbọ́n kò sí nínú ìlànà anábì sallallahu alaihi wasallam tí ká máa ṣe kò náà dùn nínú wọn àṣùgbọ́n àgbègbè gbà. eléyìí ò sí nínú ìlànà rẹ̀. torí pé ọ̀jẹ̀ tí ó ṣeé ṣe kábàánà bí ń ṣe kò náà ní gbogbo ìgbà náà nínú ìgbésí ayé rẹ̀. lẹ́yìn ìgbà tó bá ti gbórí sókè láti rò pọ̀ kọ́ máa sọ pé allahumma ahdini fi man hadayt wa tawallani fi man títí dé ìparí àdúrà kùnúùs tánàbí ọmọ gbóhùn sókè dé táwọn tàbí oṣù máa àmì ní gbogbo ìgbà títí kú máa jẹ pé nǹkan yìí gbogbo èèyàn parí ó pápá nàbí ń ṣe lójoojúmọ́ bẹ́ẹ̀ èsì ń ṣe kò náà sí tàbí ń gbọ́ wọ́n ti ń sàmì tọ́wọ́ pé kì í ṣe gbogbo èèyàn lọ́mọ ń parẹ́ gbogbo wọn ní ìsìn lọ́mọ lọ kírun tọ́pin tóbi wọn àyàfi tóbi máa ń sìn kó àbí tí o bá ti wù láti lọ kírun máa kíláàsì tó kí wọ́n á lọ́pàá tàbí káwọn èèyàn kan gba ọ̀rọ̀ yìí wá wọ́n gbà wá lọ́pọ̀lọpọ̀ kí ló dé tí ọ̀gbájúmọ̀ kọ́ gbà yìí. láàrin gbogbo èèyàn débi pé nìkan ò ní takò débi pé àwọn àmọ̀ ẹ̀tọ́ pọ̀ jùlọ sábẹ́ èsì tánàbí bá ń ṣe bẹ́ẹ̀ lódodo títí ọjọ́ kú wọn tọ́wọ́ ayé nǹkan ìpamọ́ sí gbogbo èèyàn àwọn ètò pọ̀ jùlọ àwọn sábẹ́ gbogbo wọn bóun nìkan ẹ̀ ti ráàlì débi pé apá kan nínú wọn sọ pé ìnáwó mọ́tẹ́t pé àdádálẹ̀ àdádálẹ̀ gẹ́gẹ́ bí Sa'd ibn Tariq al-Ashja'i tó ti ṣe sọ. wọ́n kò tún lè ẹ̀bí wọ́n ni wọ́n sọ fún bàbá mi bàbá rẹ̀ jẹ́ sàbí pé ya abati ìrẹ̀ bàbá mi àwọn ọmọ tó lẹ́kọ̀ọ́ nù o àsìkò tí wọ́n fẹ́ bá bàbá wọn sọ̀rọ̀ pé ìwọ bàbá mi abẹ́rẹ́ nǹkan mẹ́wọ́ yàtọ̀ sáwọn ọmọ tí ò lálù tí ò fẹ́ sálùbákà gbẹgbẹ um, ẹtì ẹgbọ́ bàbá rẹ̀ ní bá sọ̀rọ̀ o eléyìí ọ̀lẹ́kọ̀ọ́ ẹtì ẹgbọ́ àwọn olùbílẹ̀ irú bí wọ́n ṣe ń fẹ́ kọ́ ọmọ rẹ̀ ó ṣe fún ọgbọ́n ọba ya náà ní kọ́ máa ṣe fún bàbá rẹ̀ tí bàbá rẹ̀ bá ń bẹ láyé. ọ̀pọ̀lọpọ̀ ló ṣe wípé wọ́n máa fẹ́ fowó òkúta fi gbà bóòlù ìwàkiwà ló wù sí bàbá rẹ̀ ìwàkiwà ló wù sí ìyá rẹ̀ wọ́n máa kọ́ àwọn ọmọ òun ọ̀fẹ́ sàlùbáríkà ṣé wọ́n ṣe? ó ṣe é torí pé tí bàbá rẹ bá gbé ọ sórí scale ọmọkọ́mọ tó ya gara wa lọ́pọ̀lọpọ̀ èèyàn tó fẹ́ sórí ire tó ṣe dáadáa sóbì rẹ̀ ìyá tí òbí jẹ lórí ọmọ ọkọjà gbogbo nǹkan yòówù tọ́mọ á máa fi fòun dábàá bóun àmú ńlọ́la kínní irọ́ lásán gbọ́njẹ́ mọ́tò agolo gbọ́njẹ́ lé àmà rubbish nonsense lẹ́gbẹ̀ẹ́ wàhálà tí bàbá àtìyá ṣe kí wò tó déèyàn torí ẹ̀ ló ti jẹ́ pé gbẹ́ tó bá fẹ́ sórí rẹ̀ ọwọ́ àgbà ọ̀dọ̀ bàbá àtìyá rẹ̀ ṣe dáadáa sí wọn wọ́n máa ń jẹ́ kó wọn mọ ìbànújẹ́ gbọ́dọ̀ wọn yálà wọn bẹ láyé àbí lẹ́yìn ìgbà tí wọ́n kú ẹlòmíín lérò pé tí bàbá bá ti kú ó ti parí náà nìyẹn tí bàbá ti kú wọn lọ jìyà wọn lọ́hùn àwọn olùbílẹ̀ pàápàá jùlọ tí bàbá àti ìyá rẹ̀ bá kú mùsùlùmí ọ̀ràn yẹn ló jẹ́ lórí rẹ̀ kó o tó máa ṣe dáadáa sí wọn títí tí wọn náà fà yé lẹ̀. torí di eléyìí ẹgbẹ́ bó ti pé bàbá rẹ̀ ó ní yá ẹ̀bẹ̀ gbogbo bàbá tá a bá sì fẹ́ bá sọ̀rọ̀ tó wù wá kí wọ́n gbọ́ kí wọ́n gbà tó wù wá kí wọ́n fi gbígbọ́ kí wọ́n fi yẹ wá sí tá a bá lè bá wọn sọ̀rọ̀ pẹ̀lú ahọ́n tá a sì wé ń tọ́pọ̀ àtàwọn pọ̀. nípa apá wọn ni wọn bí wa á bàbá yìí yóò ẹni tó yẹ kó láàánú fún wa yóò sì ẹni tó fẹ́ dáadáa fún aláya lọ́kẹ́yà ṣé ìwọ bàbá mi bẹ́ẹ̀ kẹ́rì ìgbà náà fẹ́ ni ṣé wọ ọmọ mi ìwọ ọmọ ń ọmọ mi nínú àwọn ọmọ ẹni tí bàbá òun ọ̀sán iye máa jẹ ni máa àà ó sì wọ́n á ní bàbá bàbá rẹ̀ àbẹ́ẹ̀ ti ẹ̀gbọ́n nǹkan bẹ̀. torí kẹ́lò mi ọmọ ogun tó máa ti ń ga tó máa ti ń ga àwọn ti ga tó ra àwọn lọ́rùn pẹ̀lú bàbá òun tó òun ti kọjá kó wọn kó wọn máa pọn lọ́mọ tí wọ́n máa sọ pé ìwọ ọ̀gbẹ́ni yìí ni. ọmọ náà lọ́ mọ̀ ṣe láéláé kó o sì jó yọ gbogbo bá ti kọ́ kọ́ kàǹkà kó kòǹkò tó lọ́dọ̀ bàbá rẹ̀ ó fi nǹkan kan yàtọ̀ sọ́mọ tó gbé kunlé mu títí tí bàbá èkó ipò owó gbẹ́kun lé múnà lọ wa ìdínà tí wọ́n fi máa tún ọ sí gbogbo ìgbà bá àti ìsàyè kọ àyè ṣe báwọn àyè wí báwọn wọ́n máa gbé adúrú mi adúrú rẹ kìnnì bí wọ́n ọmọ tá a gbà fún mú ẹ náà ni mo rò pé ẹ ti làákàyè mẹyẹ tó ìdínà tòbí jẹ pé tẹ èkú e tí bàbá rẹ ti èkú orí pé wọ́n máa tún ọ sí náà ni o lè wá gbọ́n o lè wá gbọ́n kọ́ máa wò pé dájú rẹ ọ̀gbọ́n. ara rẹ lọ́wà níwọ náà kò márùn wọn kọ́ rántí pé gbogbo bó tilẹ̀ wù kí tọrọ yọ tó kì í torí ẹ̀ bàbá rẹ ló sì kọ́kọ́ jẹ́ bàbá kí wò tó jẹ́ bàbá fọ́mà rẹ wọn náà pé èmi náà bàbá ni mí bàbá mi bàbá ni mí pé bàbá rẹ lórúkọ tí pé wọ́n pẹ̀lú ròyìn tí ó dé kí wọ́n láàánú fún ẹ pé wọ́n pẹ̀lú ròyìn tí ó dé kí wọ́n máa ṣàdúrà fún gbogbo ẹjọ́ wá tún òbí rẹ ní tó ti dáadáa sí wọn wọ́n láì láì sí rẹ wájú wọn wọ́n máa ṣàdúrà rẹ ṣẹṣẹ ọ̀nà á ọmọ ọmọ àlùbáríkà ọmọ rí á ọlọ́run gbogbo bí bá wà bá ń sọ gbogbo àdáwọ́lé rẹ̀ máa ti rọrùn fún gbogbo agbégidínà ẹni mẹ́jọ ọlọ́nà dọ́dọ̀ rẹ̀ So, ọlá pé òun ti dáadáa sóbì rẹ ni ẹ̀rọ torí kéèké dáadáa ìṣòwò ìṣòwò lásán dáadáa tó lọ́dún máa lérò kan ti dáadáa sóbì rẹ fún ọ owó tí ọ dáadáa ṣíṣe sóbì rẹ ọwọ́ fún gbọ́rọ̀ dáadáa lẹ́nu rẹ wà lẹ́ọ̀bí ọmọ ṣàdúrà fún ọ wọ́n rí ṣèṣì dáadáa lọ́dọ̀ rẹ wọ́n máa gbogbo yẹn sọ̀rọ̀ rẹ dáadáa inú òbí rẹ máa dùn orí wọ́n máa wú yàtọ̀ sọ́mọ tó kọ́ ha ìrù ọmọ àdánwò wà lélẹ́yìí bí kíkiri lọ gbá wíìlì dànù káwọn oṣù ní. torí ẹ ọlọ́run bò ní tiwa bẹ́ẹ̀ fáwọn òbí wa torí ẹ ẹ wo bí arákùnrin ṣe pé bàbá rẹ ó ní yà àbẹ̀tì rẹ bàbá rẹ subhanallah. إنك قد صليت خلف رسول الله صلى الله عليه وآله وسلم dájúdájú ẹ mà ti kírun lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam rí àti abubakar àti umar àti uthman àti ali gbogbo àwọn àròlé mẹ́rẹ̀ lẹ́tún láǹfààní àti kírun lẹ́yìn wọn ọlọ́run ní kẹ́mi yín ogun. ahùnà ní Madina bì ẹ kírun lẹ́yìn ànábì àtàwọn sàbí mẹ́rẹ̀ ní Madina bì wàbí kófẹ́tì bákan náà ẹ̀tún kírun lẹ́yìn àlì ní kófà mọ́ńdọ̀ khamsi sinin látọ̀dún márùn-ún sẹ́yìn kírun lẹ́yìn àlì. kanu yaquluna fil fajr ǹjẹ́ wọn a máa ṣe kùnúùtù níwọ̀n àṣùbà bí ẹ wo ti gbé e. ẹ bá ọba tàná ẹ bá lògbà ọba tìjẹta ọba tìjẹrin ọba tìjàrún ǹjẹ́ wọn a máa kírun bí ẹ̀ ń wádìí ìtàn mi wọn a máa kírun tó a jẹ́ táwọn ti sìn kírun tó irú báwọn ọ wà níbi bàbá rẹ pé bàbá mo fẹ́ bí léèrè kankan kẹ dáhùn ẹ ṣe bí wọ́n oníwèé ẹ̀rí kan tí ó kún bàbá tí ó kún bàbá wà lójú ẹ̀ ọ̀fẹ́ tẹ́ fẹ́ tẹ́ tòmí ẹ̀ bá ti gọ̀ bí ẹ̀ bá ti gọ̀ wọ́n kó fún dáadáa ni báwo lẹ́la tó ń torí délé mo fẹ́ bí léèrè kẹ dáhùn torí délé ẹ̀wù mi àti béèrè ń bẹ̀ ọ́. náà ilé ìjẹun ti ṣe jẹ́ ń bẹ̀ ọ́. a ah, ǹjẹ́ wọ́n máa ń ṣe kùnúùtù nírun àṣùbà àbí? báyìí lárakùnrin ìbéèrè faqal bàbá dáhùn òní ayébó náà yẹ mọ̀dẹ́n wọ́n ní ìrìn ọmọ mi tó ṣe kùnúùtù lásùbà ojoojúmọ́ àdádálẹ̀ ni o àdádálẹ̀ ni alimami Tirmidhi àti àwọn míì gẹ́gẹ́ imam Ahmad ló gbé àdéhùn yìí Shu'aib àti Abdulqadir Arnaud. wọ́n sì ní ìsìnàdó ó fàáyé ọ̀nà tó gbà wá gúnrégé ẹ̀gbọ́n tí sàbí sọ ó ní ayé ilé ọmọ mi nítorí ń ṣe béèrè ń títí rẹ̀ ń kọ́ gbogbo àti kùnúùtù fi gbogbo ti kí ó débi kan láti dàkẹ́ ìta máa ń yìí. ibi táà ara bí tá a ti máa rí tá a máa sọ tó ọgbẹ gbogbo wọn ti rí àwọn ọmọ tí òkè ó débì kan pa ẹyin tẹ ké kọjá àbí kan tẹ ké débi méjì pa wà lára ẹ ẹ mọ̀ pé màlẹ kí yàgà nínú àwọn tíra wọn wọn ní kùnú títẹ rí yẹn ọdún ìlànà nínú ọgọ àti lọlá ni tẹyìn bá ṣe yọ gbọ́ ayé yọ gbọ́lá ṣùgbọ́n àìsí kò lè pé ká jẹ́ ìdí ni pé ẹni tó bá kọ̀ láti ṣe ìrun rẹ̀ ọ̀bàjẹ́ tó mọ̀ ọ́n mọ̀ kọ̀ láti ṣe lọ́dọ̀ màlìkíyà ganu wọ́n ní ìrun rẹ̀ ọ̀bàjẹ́ ẹni tó bá wá gbàgbé láti ṣe tó bá wá ṣe sùjúdù sáwù fáìn kò rántí ṣe irun rẹ̀ bàjẹ́ mo rò pé fúra káàlà ń fẹ́ wá wo wọ́n máa ń bẹ̀ ọ́ táwọn wá pé àyè mọ́sálásí tí wọ́n ti ṣe kùnúùtù èmi ò ní kírun bẹ́ẹ̀ o ha ò ní kírun bẹ́ẹ̀ bá o àwọn ẹni tó ka síra àwọn ìwọ́ tó ti tayọ wọn nù ìwọ́ ti tayọ wọn nínú àìlágbọ̀yé àwọn fi ọ́ sílẹ̀ sétí bèbè òkun àwọn ti wá lọ tipẹ́ torí ẹ̀ ló ti jẹ́ pé gbà mí ọmọ lẹ́yìn ọmọ sì máa gbọ́ yín yóò wá máa rò pò ń ṣe advance ju àfa lọ èyí sì mọ̀ wípé tí ọmọdé tí ò rí àfìgbà tó dúró ìjókòó làgbàlagbà ti rí. ẹgbẹ́ wọn dúró o tún sẹ̀sẹ̀ ń nàgà o tún nàrùn kó o tó rí àgbàlagbà ti ti jókòó ṣéǹtúrò àti rí ẹ ti dé wò adásí torí di eléyìí ló ti jẹ́ pé gbà mí ẹni tí ó jẹ́ ọmọ ọ̀dọ̀ ní máa kó nǹkan ju la láàrin pé àwọn tó ń tẹ̀lé mọ́dáàbù mọ́dáàbù yìí ntí mọ́dáàbù gan ọ̀sọ́ àwọn máa ń tẹ́jú bẹ́ẹ̀ lọ àtẹ́jú. tẹ̀lé yẹn iná ló bí ẹ̀ka àṣọ kábẹ́wù máa jàjàngbìlà fún mọ́dáàbù. kí ni ti ẹ̀yin aráàlú yìí àti ìtọ́kùn òṣèwà ni ò já lọ síbìtì. ẹ̀sìn wa pa mọ́dáàbù máa lè kí ẹ pàtì. ọlọ́run ní a máa tẹ̀lé yìí tó bẹ́ẹ̀ làwọn míì máa ṣe ìgbésọ̀ àdókò iṣẹ́ tó máa jẹ́ lu yìí ni pé òun fẹ́ dá gbogbo yín padà sórí máa lè a ó ṣe wàhálà pọ̀ tẹ̀lé àbáwá kan ṣe sọ fún asúdá nìyẹn ìpè bàbá kan nígbà tó rí táwọn ọmọ lọ kẹ́kọ̀ọ́ ní Saudi tí wọ́n ń dé lórí ọlọ́pàá san lẹ́sàn-án ní Saudi kìí ṣe ilẹ̀ Áfíríkà nìkan ló yí padà bá gbogbo olúlé ayé mi kọlọ ń san lẹsàn án Sudan náà ìlú màdìdì ni nà bọ kò sí súnà ń bẹ títí kan lọ sí i òtò bá wà má bẹ wọn pọ ni. so nígbà tí bàbá yẹn wá rí táwọn máa ń dé láti Saudi máa ń dé ó ti pé irú àwọn àdánilẹ́kọ̀ọ́ ẹ̀yìn magreth ẹ̀yìn ṣáà ìgbàgbọ́ tó pé gbogbo olùjọba ń lọ síwájú máa láàyè gbogbo orú tá à ń ṣe ìgbà ìsẹ́yìn náà bá délé ọkọ̀ ọmọ níwọ̀n bá àbẹ̀sẹ̀kú tó ọmọ sára rẹ̀ tó ọmọ pa lọ fáwọn èèyàn ọkọ̀ ọmọ níwọ̀n bá torí pé tí máa jẹ́ kó yí ẹ̀sìn ọ̀tàn kánù. tó wọn náà mọ fún àwọn èèyàn ní ìjọ bá mọ̀ ní màtàláyé láàrin mọ́kìrì sí iṣẹ́ láàrin mọ́kìrì sí iṣẹ́ ẹ wo bí lọ síwájú ó ṣe bá àwọn ẹrù ọlọ ẹ wo bó ṣe máa sin náà gbogbo ẹni tó bá kọ́ ọmọ gbọ́dọ̀ dì mú èmi ọ̀kọ́ torí tara mi nìkan wọn kọ́ nítorí kẹlòmí náà ò lè máa ní èmi ò sì kọ́ kí n jó kéta ẹ̀sùn tó wá kékeré ní sùn lé mi ní ní ti tilẹ̀kùn kẹ́kọ̀ọ́ má jẹ mí làákín ẹni tí ó mọ̀ gbọ́dọ̀ ó bí olórí tó bá ti lọ́la àlùkìyàmà ó gbọ́dọ̀ san àmánà yìí àwọn ọmọ yìí wá ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ ní kíláàsì gbogbo ní ọba tí wàá wí. wọ́n gbé ẹ̀rí rẹ̀ nínú alukur'an ẹ̀rí rẹ̀ nínú sunna ẹ̀rí rẹ̀ nínú alukur'an ẹ̀rí rẹ̀ nínú afa gbalagbà kan adúgbò tó ní mà. báwo bí ah, gbogbo táwọn ọmọ yìí ń sọ ó takò màlìkíyà àmọ́ kò takò ẹ̀rí o àmọ́ bàbá yẹn ìgbà tó ń gbé táwọn ọmọ ní màlìkíyà gidigidi. tó afáwa tí wọ́n á fún wa ròyìn wọ́n á pàdé wọn lọ́nà bàbá wa mú ẹ̀díyà lọ́wọ́. abawa ní bọlọ́dà ó ní òní lájọ wàá kó mọ́sálásí tẹ̀lé àwọn àtàlù ọlọ́run ọmọ kásá lọ kẹ́kọ̀ọ́ sáwọ́dí kan lọ gbogbo nǹkan kọ́ lọ́wọ́ kọ́ ọ̀rọ̀ tó lò wọ́n kàn ń ni. wọ́n ní bí bárajà ó lè zíyà ni ó ní ẹjọ́ padà ní ó ní wọ́n kú ọmọ ìpè báyìí wọ́n kú ọmọ ìpè báyìí ó kájókòó ìgbé bá a ṣe ń dénú ọjà ṣe bí wọ́n ṣe ṣe kó lè bá a rí bí kí ẹ ṣe tẹ̀sí. ẹ̀sìn wọn máa ń ṣe bẹ́ẹ̀ rí ti wà ní. bẹ́ẹ̀ rí ti ṣe wà ní kò bá àtakò làákàyè rẹ̀ bẹ́ẹ̀ sì ti ṣe wà ní. ìdí nu tó fi jẹ́ pé àkókò gbọ̀dẹ̀ tán fa wọn rán. tó bá ń pè làákàyè bá ní kó lọ́ọ́ ká máa fọwọ́ pa. tó bá tẹ̀lẹ̀tẹ̀ ni à ń fi tẹ̀lẹ̀ òun náà ká fọwọ́ pàǹgbàtà bá fẹ́ kírun pé ọyá àtàlù aládórí rẹ̀ fọwọ́ pàtàlẹ̀ ní àlè ìbínú àbí sọ́ọ̀rì lọ́dí ọmọ ọmọ àdùnsọ̀ tó wá kọ́ pọlọ lásán lábà máa fi tẹ̀sí mu. ìsàlẹ̀ bọ̀sí aláwọ̀ làbá máa fọwọ́ pa. wọ́n mú rán àbí sọ̀rọ̀ lọ́wọ́ àtẹ́là kókè rẹ̀ lọ fọwọ́ pa. tẹ̀lé ìfihàn wa wípé ọjà ah, àwọn màdáyébù wọn gbìyànjú kan jọ̀dọ̀ àwọn ọ̀kẹ́ wọ́n gbìyànjú gidigidi wà wá. kọ́dà àwọn nǹkan púpọ̀ wà tí wọ́n ṣàlàyé fún wa tí ó jẹ́ pé ẹ̀rí tí wọ́n ti mú un táà bá ronú ronú títí àní mọ́nà sábà. tí ò bá sì sí bá ti ṣàlàyé òun tá má dá wa dá pé ká máa wá ìdájọ́ rẹ̀ wá lónìí ọ̀pọ̀lọpọ̀ wa yóò fìdí rẹ̀ mi. wọ́n gbìyànjú fẹ́ sí Islam gidigidi ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọn ìtàn náà àìmà ni wọn fún ìtàn náà á máa ṣàǹfààní lára àmọ́ gbogbo wọn àwọn òsì nígbẹ́ nìkan ti wá ẹnìkan lọ tá lọ tá gbogbo wọn lẹni wa àwọn olùmọ̀wá nù táwọn sọ pé àwọn olùmọ̀wá sọ pé nìkan kan tá tá lọ kẹ́kọ̀ọ́ wá ju rẹ̀ fa àwọn sọ pé àwọn olùmọ̀wá ẹnìkan àwọn sàábé àwọn tó ti láwọn sàábé tóbi àwọn táǹkà ọ̀rọ̀ wọn táǹgbọ́rọ̀ wọn àwọn láwọn àwọn olùmọ̀ọ́yún àwọn òlẹ́nìkan tá a tẹ̀lẹ́tì àtọ̀ sẹ́nìkan gbogbo wọn pátá kò sí ìta lè sàǹfààní lára àmàlẹ́ wọn ká wá jókòó sí di sẹ́nìkan ipe tiẹ̀ náà nìkan ní máa sùpírìọ̀ torí òun làǹdàbì rẹ nu torí gbogbo wọn lọ́rọ̀ wọn lè dọ́gba gbogbo wọn náà làti tẹ̀sí lè wọ ọbẹ̀ torí òun yẹn tà náà bì torí ẹ̀ ló ti jẹ́ pé àmọ́ gbogbo àtúgbà àti kùnúùtù táwọn wá dábàá ti ké súrà lẹ́yìn fatiha níraka ha eléyìí ọ̀tàkù súnà ànábì lójoojúmọ́ súnà ànábì ti kan wọ́n ti dàdúró èèyàn ti lè má ẹ̀sọ́ ju ẹ̀sọ́ lọ ẹni tó mẹ́sìn wá tó lọ́n fi ránnu ọ̀pá ti èmi tí wọ́n wá fún wọn á ká gidi ó sì máa dénú kọlọ ọlájà ńjọ gbèndé àà ah, tó tó díjọ gbèndé Ọlọ́run ti làjà pẹ̀lú àwọn tó ti hàn sí wa láìsẹ wa lórí gbànàbí ń ṣe títí ayé tó fi kú wọn aláìwá náà pé nínú Hamza Hamza ọwọ ó sì ní ní nínú rìwáyà tó

ọgbọ́n lẹ́nu rẹ̀ ó ní iná kùnú tàbí sọlá tẹlifẹ̀tẹ̀rẹ̀ bí dà kíkà ti kùnú ní ìrun àsùbá àdádálẹ̀ ṣùgbọ́n ìgbà wáyé ẹnìkan wà nínú rẹ̀ sẹ́yìn pé ọ̀lẹ́ ni tó bá ti wà nínú ọ̀nà táde ti gbà wá àdéhùn yẹn ọ̀lẹ́ kò sẹ́rìí bẹ́ẹ̀. Al-Bayhaqi àwọn gba ìgbà wọ̀rọ̀ wa láti ọ̀dọ̀ kan nínú àwọn tabi'ina. أبي مجلز أني صليت مع ابن مع ابن عمر صلاة الصبح وكيما أصبع ولو ابن عمر رضي الله عنه عنهما فلم يقنت ابن عمر سقنوت فقلت له ما أصف ابن عمر لا أراك تقنت كيلو ستين ريكوها سقنوت كيلو ستين ريكوها سقنوت فقال Ibn Umar ni la ahfazuhu an ahadin min ashabina kò sẹ́ni kan tí mo rí ti ń ṣe bẹ́ẹ̀ náà àwọn tàbí táwọn àti kùnúùtù látùbá ìrẹ́ nìkan ti ń ṣe bẹ́ẹ̀ ẹ̀yìn sì ti máa Ibn Umar pé ọ ń bẹ nínú ẹni tí ó ń sojú kòkòrò tó ga jù lórí àṣírí kò ń tẹ̀lé lánàá Nabi sallallahu alaihi wasallam gbogbo kan kọ́dà àṣejù tó wọ̀ ẹ̀ bá pé bó la àṣejù àbí sáṣejù tó ń bẹnu kó à ń kò sáṣejù nípa àti súnà ìwọ́n ibi sáṣejù ti wọ tiẹ̀ ní pé tó bá ń lọ nínú ìlú Mẹdínà kì í wọ bàtà wọn àbí léèrè kí ló dé ó nítorí ẹ̀rù ń bọ̀ ọ́n kó wọn má fi bàtà tẹ ojú ẹsẹ̀ ànábì mọ́lẹ̀ níbi táwọn àbí gbàrí òun á ń fi àgbéraga mọ́ lẹ́gbọ̀ọ́ yìí tiẹ̀ àti títà abẹ́mi ti máa bọ́ bàtà nítorí pé kọ́mọ́bà torí ẹ̀ sọ pé àti dùdú wọ̀ bẹ̀ torí ẹ̀ nínú tẹ̀mí àmì sọ pé bàbá rẹ̀ Umar ká kìí ṣe bẹ́ẹ̀. òṣùpá bò ń ṣe gbọ́ yé nu tiẹ̀ torí ẹ̀ náà ló nì lára àwọn kan náà tán lọ sí Madina lẹ́yìn tán ti lẹ́ táì má gbogbo òlu àbẹ́rẹ́ ní nǹkan bẹ́ẹ̀ látọ̀dún wo. yọ máa kó bàtà yóò kó sẹ́jìká yóò kó sábíyá kékeré ni pé wàláyé torí ojú ẹsẹ̀ ojú ẹsẹ̀ dàbí nínú gbogbo ọ̀dà tí wọ́n dà sí títì nínú táìsì tó wà ní gbogbo ìtòsí mọ́sálásí pé kíni àṣejù. ní àwọn gbọ́ ibùnú umar ibùnú umar sànàbí ibùnú umar àbí sàbí ibùnú umar. eléyìí ń torí pé nìkan náà àwọn tàbí òṣèlú eléyìí ó nìkan náà ló ṣe. jẹ́tà bá ti mọ eléyìí báyìí Ibn Umar ló sọ pé la ahfazuhu an ahadin min ashabina mi ò rẹ́ nìkan nínú àwọn tó jẹ́ tàbí ti ń ṣe bẹ́ẹ̀ o. iná ní Ibn Umar iná ní Ibn Qayyim ní nígbà tí kì bá ti pé anabi wa Muhammad sallallahu alayhi ó bá máa ń ti kùnú òtún ní gbogbo àṣùgbà ni tó sì máa ń ṣe àdúrà yìí ní gbogbo àsùbà táwọn sàbí ti ń sàmì so àwọn sàbí wọn ò bá gba ọ̀rọ̀ yìí wá gbogbo wọn pátá ni ò bá sì gbọ̀rọ̀ yìí wá nítorí pé ànábì ó máa ń ka kí ó sókè nínú rẹ̀ wọ́n sì gbà wá pé ànábì máa ń ka kí ó sókè nínú rẹ̀ wọ́n sì tún gbà wá fún wa kíkíráká méjì ní irun àsùbà gbogbo wọn sì gbà wá fún wa pé wọn àṣùbà máa wọlé nígbà tí àlùbájá yìí bá wọlé torí tí wọn rí nù tí wọn sì sọ fún wa kọ wọn á tọ káwá pé gbogbo sàbẹ yìí wọn á panu pọ̀ wọn ṣe mítìnì pé ẹ má jẹ aṣọ tí kò nótù fún wa tó ṣe ti bẹ ẹtùrú kọ́ sàbẹ èso ń jàǹbá ẹ̀yin lẹ́lẹ́ pé kọ̀ǹsẹ́sọ̀ kan ti ṣẹlẹ̀ látàrí pé lọ́ọ́ ti pàdé kọ́lọ́bì kan pé ẹja parọ́ ẹ̀ fún wa àrùn kò bì lẹ́ àwọn sàbẹ ò ní parọ́ ìwé ẹ̀ ló fà ló fi jẹ́ pé àgbọ̀rí tó bá ṣẹlẹ̀ ni wọn bá sọ pé jojúmọ́ lànàbì máa ṣe bẹ́ẹ̀ torí ẹ̀ wọ́n lè má mú tó kágídé hárí kọ́ ọmọ gbọ́ o lọ ń gbọ́ lónìí o tó bá lẹ́rìí kan tó fẹ́ mú wa kó mú wa o torí pé ń jọ́ sí ẹnìkan bíi lè má mú kan léèrè tó bàbá wọn ní kó náà tó o ní tí ọba wọ̀ fún ọ àti ọ etí ọba wọ̀ fún ọ àti ọ lọ́dọ̀ tó má òun ní bàbá gbọ́ pé kùnú wọn ní kọ̀tẹ́lì tí ọba irú oyún àti irú oyún àti irú oyún tí ọba wọ̀ fún yín àfẹ́yìn mọ́sálásí ti wá háhá mọ́sálásí ti pékè tó ẹnu pẹ́ lómi ọ̀pá yé lẹ̀ kó ká fi kùn lókun ká fọ̀rọ̀ wérọ̀ lọ́kà da gbogbo ẹ̀ sí rọ́ọ̀pù lójijì torí ẹ̀ lọ́ ń gbọ́ díẹ̀ náà tán. ọ̀nà yìí náà la gbà mà gẹ́gẹ́ bí àlàyé tá a ti rẹ́gẹ́dẹ́ yìí alimami ibn Qayyim ni ọ̀nà náà gan la gbà mà ibà nàbì sallallahu alayhi wa sallam wọn kì í wí bismillahir rahmanir rahim sókè ní ìbẹ̀rẹ̀ kí ó fún wa máa kí n jojúmọ́ torí tí máa wí ní gbogbo tàbí ni ọba gbà wá. ó túmọ̀ sí wípé ó ti ń ti kọjá pé lẹ́ẹ̀kan láàrin wọn wí làwọn ẹni tí wọ́n rí gbà wá fi rí gbà wá. wọn majority sábẹ ti sàlàyé ìran anabi sọlá àgbọ sẹni tó sọ pé máa sọ bisimilahi rahman rahim sókè a sì máa ń pé wọn ò lè má sọ bisimilahi ṣùgbọ́n nítorí túmọ̀ sí ni pé wọ́n máa sọ jẹ́jẹ́ àìkò sọ yín pé máa sọ sókè yẹn ó túmọ̀ sí pé wọ́n máa sọ jẹ́jẹ́. torí de ọlọ́wọ́ bá kó fún wa kò ń gẹ́ láti ẹni tó lè tí ó sì máa tẹ̀lé ilé ìjẹbi tá a dúró sí lónìí. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وعلى آله وصحبه ومن والاه وبعد àwọn ìdíkọ̀ tí wọ́n fún àwọn àdínkù sí àwọn àdínkù jẹ́ mọ̀ọ́dún àti tí ò lẹ́sẹ̀ rẹ̀. tí wọ́n fi àdéhùn ó tó ń pa dúró tó láti ọ̀dọ̀ ṣàlàyé pé kí ṣe kéèyàn nífẹ̀ẹ́ lúgọ́dọ̀ àríyá nítorí àwọn nǹkan mẹ́ta tí wọ́n fi àlàyé ẹ̀ síbẹ̀ pé àdéhùn ó fẹsẹ̀ rẹ̀. tó wọ́n ò pèsè pẹ̀lú bí rọ́sílẹ̀sì tàràǹfẹ́ tó kó máa ń ka àgbòlù náà náà tí ó bá kiri irú nǹkan báyìí pé èèyàn lè fi àdéhùn ṣiṣẹ́ lórí ẹ̀ kọ́ ara mi. kò yé mi òun lọ jọra ọmọ ẹ̀. Now, if you ẹ mẹ́rin ọ̀gbà pé rọ́sílẹ̀ sara bíkọ́ ó máa ń ṣe ẹ̀kúnnú eh, nítorí àwọn tó wọ àbàjẹ́ against our power match plan. So mo dẹ̀ ka nínú ìwé kan pé wọ́n rí fáàsì àdìsí ọ̀sẹ̀dà tí to sọ pé ẹ̀ka sọ pé eh, kéèyàn fẹ́ràn olóbọ́sọ̀ làrọ̀ bíyà nítorí àwọn kan mẹ́ta pé òun jẹ́ ara Arabic, lórí pé ọlá máa sọ ní yọmọlùkẹ́ àmà ní àlùjẹ́ náà. Ó ṣá wọ́n sọ ń bẹ̀rẹ̀ pé àdìsí ẹ̀ náà ò díẹ̀ ká ṣe ìdílẹ́sùn wọn nínú wípé abẹ́kọ́ arabic pẹ̀lú ìwọlọ́ àjọrọ̀ àbọ̀ṣọ́ nítorí àdéhùn tí ò ń ta àdéhùn yẹn lẹ́nu abẹ́kọ́ arabic yàtọ̀ náà. mo fẹ́ kẹ́ confam sáńdà àdéhùn ẹ̀kọ́ àbójú. pé sàfẹ́ kó káwọ̀ sọrí sábà ah, wá pé ẹ̀yin náà sọrí ẹ̀ ti tẹ̀lé rí pé kí n. ìrìnàjò ló ti jẹ́ àkọ́kọ́ ètò ìtòrí làbí ń pèdè lárúbáwá ọ̀pèdè lárúbáwá nítorí pé ọlọ́run fi sọ àkùránì àti súnà o sì nídìí láti gbọ́ àkùránì yìí o nídìí láti gbọ́ súnà yìí ọ̀pèdè lárúbáwá torí pọ́n lè dé tó ń fi ń kírun tó bóòlù ti jẹ́ni tí ọkàn rẹ̀ ń bẹ lára àrùn tó ń kí tó bá mọ̀ tó máa tó ń fẹnu sọ tó o lè gbọ́ ìsìlámù yìí rárá bó ti ṣe tó àti bó ti ṣe yẹ tó bá gbé ọkàn máa fi rú ọ máa fi pèrú ní ẹgbẹ́ náà ti máa rí lọ́pọ̀lọpọ̀ all translations and translate gbogbo ọjọ́ ra wọn. Ṣẹlẹ̀ ìjẹ́bù ti ṣe jẹ́ kí ẹsẹ̀ torí pàdé ti mọ̀ bóòrò làwọn fi ń pèdè lábá wọn jẹ máa nà. Pé lọ́sọ̀ọ́ lálùjáná ọlọ́lọ́ méjì tó sọ lọ. Pé ìbáyá lọ́sọ̀ọ́ nù sàárè ọlọ́lọ́ méjì tó fi dáhùn bí òye wa. Ẹ̀jú ló pété bá wo àlè má oníṣẹ́ bá wo àkùránì dáadáa ẹ gbọ́ yé lọ síbi tẹ́sí máa mèsì fọ́pọ̀lọpọ̀ nǹkan míì tí àwọn èèyàn máa ń fà. nísìnyí ọlọ́run sọ fún akọ anábì Ibrahim kó sọ fún bàbá rẹ̀ báyìí ó tún sọ fún àwọn èèyàn rẹ̀ báyìí sọ fún akọ anábì Musa aleyhi musalatu wasalam tí ló bóòlù náà ti sọ fún Firaun tó ń Firaun náà ti dá ló sọ fún akọ anábì Isa gba àwọn bí ọba àwọn èèyàn sọ̀rọ̀ gbogbo ọlọ́run fún wa rò èdè Lárúbáwá sí Lárúbáwá làwọn èèyàn yẹn sọ̀rọ̀ èdè lárúbá wọn sọ kò ése de tiwọn ṣùgbọ́n ìròyìn tó lọ ń fa wà èdè lárúbá ló fi fún wa gbà tó fún wa ró ìlédè lárúbá kò túmọ̀ sí pé lárúbá làwọn ti sọ. tó anábì sọlá àdìsínà náà sọ fún wa pé nù sáré wọn á ọ léèrè pé mo rọ́pò nàdínù ومن هو هذا الرجل الذي بعث فيكم fàáfi lọ dalolúwa rẹ ẹ lẹ́yìn náà kílẹsìn rẹ lẹ́yìn náà ta lẹni tó náà ọba aránsìn yìí báyìí kò túmọ̀ sí pé gbàtàrà bíi tí wàá sọ bá ń léde lárúbá lárúbá náà ó fi bí ọ léèrè nítorí bá nàbí tọ́nà ọ̀rọ̀ náà sáwà yí báyìí lárúbáwá ni lárúbáwá rẹ̀ náà ni ó sì ti máa bá wa sọ̀rọ̀ wàá túmọ̀ sí pé gbogbo dáná bíi bá ti wá gbọ́n ó bí ọ báyìí lárúbáwá náà wọ́n ti gbọ́dọ̀ bí ọ dábàá pé tètè máa kọ́ lẹ̀ nítorí ti sàárè ṣùgbọ́n tó jà ní pé ẹ̀mọ̀ pé nǹkan english nítorí tẹ́ jẹ ni ṣùgbọ́n èdè lárúbáwá ìkó lè gbẹ́sìn rẹ̀ yé ni láàrin tọ́jú àtẹ̀sìn rẹ̀ ọlọ́jà náà pé ọjẹ́ ka ọjẹ́ bá o tún jẹ ráìsì ṣé gbogbo ó gbé lọ sàárè ní pé kíni ṣòṣùgbẹ́sìn rẹ yóò bọ̀ ọ sàárè yóò bọ̀ ọdúnjọ́ pé ní àkẹyà nǹkan mẹ́ta tó máa ń sìn àdé sàárè rẹ̀ méjì dúkìá sílé kò ní yà ọ́ tẹ́lẹ̀ ìjẹ́ oṣù bẹ́ẹ̀. àyè dẹ́ẹ̀kọ́ ṣé èèyàn lè kó láàrin sáfù ìsúnmọ́wájú. kó láàrin sáfù bá wò wàá dúró ní sáfù náà ní kó bá irú ìjókòó tó bá gbà lójókòó mẹ́yìn wọ́n fara nira rẹ̀ ti fara ní ẹni tó wà lọ́tún àbòsí rẹ̀ torí lábọ́rọ̀ wọn àmìrọ̀ kó bá ti gbà. Jẹ́ kí káwọn èèyàn máa ṣe àdúrà rẹ̀ níbi kó máa ṣe kùnú sí wọ́n máa ń fi àwọn ará fi àdìgbà àtàwọn máa fi fọ́ọ̀mù àwọn sẹ́ńtẹ̀ǹsì kan pé àwa bí bá àbárọ̀ kan wá bí bá. àti ṣàlàyé lẹ́yìn àtúnfẹ́ sọ náà ṣàlàyé sọ. ẹjọ ẹni tí ẹ fara ṣàlàyé tí wọn á ní ọjà fún nípa obìnrin tí ó kọ ọkọ ẹ pé ọkọ ẹ ò tí ì kọ bóyá lọ gbàwé náà ọkọ ẹ̀ ò kọ́ òun ló fi ara lọ bẹ́ẹ̀ ọkọ ẹ̀ máa gbà pé àwọn ọmọ tó dẹ̀ bí ẹ̀. ọlọ rẹ ọgbà kìnnìkan àwọn olùkọ́ tó kù. ní tí mo sọ ni pé wọ́n máa jẹ́ kó dúró. yóò jogún yóò jẹ rídà àmọ́ tó bá kó kù máa wẹ̀yìn kìlà ìlà ìlọ ẹ̀kan á jàmbó tẹ̀lé lélẹ̀ ìdáná tò yẹ ni pé obìnrin tó ọba fẹ́ ó tètè sọ pé ìfẹ́ ọmọ o kí kálukú tètè mọ ọ̀nà rẹ̀ jùlọ ìbámu tó ọba kú wọ́n á jẹ pé ẹni tó tó tó tó ti fi mú rẹ gbó ògiri títí yóò tún á jẹ owó rẹ náà kí ló fẹ́ fà. ilé ìdí ipò àti ìfòyín rẹ fà síyàwó ẹ wá padà wá ẹ sọ pé yóò gbà pé ṣùgbọ́n ó ní èsì tó máa fún tó ẹ ń sọ ìdíyẹ fún wa. àmọ́ arántí dáadáa àmọ́ tó bá tẹlẹ̀ sí wọ̀ lọ́wọ́ abẹ́. Thank you wọ́n ní mọ́ọ̀kì tó ti pámẹ́nẹ́ǹtì àkùnú lọ́tọ̀ bá àwọn akírun mi dáadáa lórí ìkùnú tó wá ń ṣe yẹn tó wá sọ yìí dìgbè fèrè àbọ̀bọ̀ àrùn ìjẹ̀kọ̀ bàjẹ́ títí tó fi rí ibi tí wọn ò tí máa ṣe torítorí pé tá a bá ti torí eléyẹn lọ́wọ́ àti tẹ̀kẹ́ wọn lò nílọ kírun má. gbogbo imam tó bá jẹ́ pé mẹ́tàbù Shafi'i ní má tẹ̀lé àbí mẹ́tàbù Malik ìjójúmọ́ lẹ́rìí tó ń wàá máa lọ mọ́tíláṣí títí sẹ́ẹ̀fì rí ibi tí àwọn ti gbọ́ súnà yìí dáadáa táwọn ètí lọ sí kí wọ́n ti ṣe kùnú tó lójúmọ́ náà. àwọn fóònù yẹn ti pẹ́ gbogbo àwọn tó bá ń rajà yẹn máa fi ń lò wọ́n láwọn kọ́ làwọn gbà lò. wọ́n máa fi hàn wọ́n. wọ́n láwọn kọ́ làwọn gbà lò. wọ́n ti gbá lọ́wọ́ rẹ̀. ẹni ẹ̀dẹ̀ ní kò sí síìmù níbẹ̀. Ẹ̀yàn gbọ́dọ̀ ta, ó ti lẹ́yìn ọdún kan, ó ti pẹ́ sọmọ kókò sí ìtọ́dún, oṣù mẹ́ta péré kò sí ìpẹ́ gan, ọdún kan, mọ̀ máa kọ́ ọdún kan, fẹ́ǹfì ń wẹ́lọ, fẹ́ǹfì ń wẹ́lọ, àbẹ́ẹ̀ni máa fi hàn ọ́ àti tètè ẹ̀sẹ̀ rẹ̀. Ẹ̀sìn tún ní sọ pé bóòlù lọ sọnù, ẹni tí nǹkan rẹ̀ bá sọnù nígbà tó wá bí kò sọ, ẹ̀kọ́ lè tẹnu ọ̀nà ṣọ́ọ̀bù yẹn tó bá kọ́dún kan sẹ́nìkan wàá béèrè rẹ̀ kó tutù yín nù ìgbà náà lẹ tó lè ta tó bá wá lẹ́yìn rẹ̀ ọlẹ́tọ̀ láti gba dúkìá rẹ̀. Ah, wọ́n ní kùnú tó máa ń ṣe ní sọlá tó wẹ́tìrì níbi Ramadan sọlẹ́sẹ̀ lẹ̀ kí ti Ramadan nìkan tó júmọ́ tó júmọ́ tó bá ti kí wẹ́tìrì ọ̀tọ̀ súnà kó o ṣe kùnú tún bẹ́ẹ̀ ní sọ̀lá tó wé ní gbogbo alalẹ́ ìjọba ti kí sọ̀lá tó wé ọ̀tọ̀ súnà ká ṣe kùnú ṣùgbọ́n mi ń ta máa mi súnà kàfílẹ̀ lẹ́ẹ̀kálá rí nínú ètò tó mú títẹ̀lé súnà wà pé nù láti máa ṣe kùnú tó fún bíi forty five days ká fílẹ̀ ńjọ kan láti wá bẹ̀rẹ̀ ńjọ kejì ọ̀dà bẹ̀rẹ̀ torí pé àwọn bàbá lérò pọ́nrán náà. Àwọn bóyá ìyánsìn lẹ́yìn ìmáàmù ìmáàmù wa jẹ bàjẹ́ tàbíkọ̀ ìyẹn ti bá ìmáàmù kan wà lọ́nà láyé náà kírun ìyẹn náà wá jẹ mi. bẹ́ẹ̀ ni ó tún ṣe jẹ nítorí pé màá tó ti fi ìmáàmù sílẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ti dàbí tẹni tí ń dárùn gbogbo tó bá wọ lọ́sàn-án rẹ̀ kò sí tọ́kọ ìmáàmù pẹ̀lú ẹ̀ náà parí kù. tòtú bá gbọ́nà báyìí ló ti béèrè ẹ̀ sì lè ṣe lọ́jọ́ iwájú fẹ́nìkan ìgbàwo ni sùdúdù sáwù méjì ṣe lè ṣẹlẹ̀ nù èèyàn kan yóò ṣe sùdúdù sáwù lẹ́ẹ̀mejì nínú nǹkan lẹ́yìn àṣẹlẹ̀ tó bá jẹ́ pé èèyàn kírun lẹ́yìn máa ìmáàmù yẹn ti dára kọ̀bìlì ìmáàmù wa ti kọ̀bìlì kó tó sálámù àsìkò tí èèyàn á dìde láti pé irun náà òun náà tó wá sáwọn àtìké kan òun náà bùkátà láti ṣèkéde òṣèlú sáwù dára sí náà yàtọ̀ sí tó wá ké bàdí ni máa mú sí wọn náà tó wá sàṣìṣe mí sàṣìṣe rẹ yẹn náà bá jẹ bàdí bàdí kan ti kárí gbogbo ẹ sàṣìṣe rẹ bá jẹ kọbùlì ọpàdé pẹ̀lú bàdí kọbùlì ló fi gbé bàdí ti máa àti kọbùlì tiẹ kọbùlì ló fi gbé ìdí ni pé wọn náà ti tẹ̀lé bọ̀ Muhammad sallallahu alaihi wasallam wípé tí èèyàn bá forí kalẹ̀ kó tó di kó sálámà eléyẹn yóò máa jẹ́ jọ̀bù àtúnṣe ni fún tó dàrú nínú rẹ̀ àmọ́ tó bá jẹ́ kó forí kalẹ̀ lẹ́yìn sí sálámà eléyẹn dàrú rímù lè ṣe ìpọ́n sísọ àṣetánì torí rẹ̀ ká ṣe àtúnṣe tó bàjẹ́ pẹ̀lú sísọ àṣetánì lóko owó lọ́lágbàdo sísàtúnṣe tó bàjẹ́ nígbà bá ṣàtúnṣe tán lọ́wọ́ àròkò àmọ́ nǹkan dàrú wọn á wó kó ká ó túmọ̀ sí pé tó ọ̀bìlí lágbára ju bàjẹ́ lọ oṣù wàhálà ìyẹn jí ó lè jà náà ìyẹn jí ó lè jà tètè yẹ ni pé kó o má ti fi gbàtọ̀ gbọ́ nítorí pé sẹ́rí gbogbo àwọn gbogbo àwọn jàǹbá tí máa ń tẹ̀lé nù ìdánwò nàìjíríà yìí kò jẹ́ kí gbogbo àwọn ìwé ẹ̀rí yìí ó ní kó ní iyì kankan wọn ní báàlù kankan nínú nàìjíríà gan wọn ní báàlù kátó pé lókèrè wọn á rí gbogbo tọpọlọpọ ọ̀nà tágbàgbà wíẹ̀rí pọ̀dà ọ̀pọ̀lọpọ̀ lẹ́rìí ọ̀pọ̀lọpọ̀ lẹ́rìí tó yẹ pé ogé pọ̀ jù mà lọ ìhàlẹ́ pọ̀ jù àgbọ̀ yìí lọ tí máa ń ha títì tí máa ń ṣe fùtẹ̀ nígboro ẹrù kù gan ní rọ́ọ̀mù àtàwọn èèyàn lórí sùkúrù irú àwọn olódò ràgàdì ló tù wá tí ọ̀dánwò làtìrí máa ń tù wá bá ẹ wá rẹ ní títí máa ń ṣe ike yọmọ á ṣe ṣe kò ní pàṣẹ kìnnìkan ṣe ṣe kò tọ́wọ́ bá tún tún bẹ́ẹ̀ wọ́n jáde yóò tún wọ́nà tí ó fi dún náà ni. ó túmọ̀ sí pé àgbo fi fún pọ́ ló máa ń dún ramúramù. sòtí wọ́n bá wà láàrin irú àwọn ọ̀daràn báwọn tó lè tún wọn bónú. ẹgbẹ́ ọ̀nì ha àwọn ń bẹ̀rù pé ìwọ ẹ̀yin lè sọ òdodo láti bá ti sọ òdodo ọmọ bẹ̀rù ni pé wọ́n jọ ọ sọ pé ibi tí mo jókòó fún mi ó kéré jù kí ló dé nù oúnjẹ rí kátẹ́gùn ọ̀nà fẹ́. ẹnìkan sọ pé òun ṣe dáwọ́ náà báyẹn o tún á ka ìbéèrè débi tó wọ̀n mà. tó èèyàn á jókòó lẹ́gbẹ̀ẹ́ nìkan èèyàn fẹ́ jíwo èèyàn fẹ́ jíwo àmọ́ bẹ́ẹ̀ ṣe ti báyìí lèèyàn bá rí ẹ̀rí kan náà. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت